mo kì í kàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògòrò ẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bí àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ló sì ń kí ìlú mọ̀ọ́ká òṣèré Ẹniọlá Badmus kú oríire ti ẹ̀bùn owó rọ̀gùn lọ́gún èyí tí ó rí gbà lọ́wọ́ rẹ̀ rẹ̀ tímọ́tímọ́ Fúnkẹ́ Akíndélé Ẹniọlá Badmus ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán ibi tí ó ti ń ka owó náà a kò ah, ṣe ọ̀rẹ́ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn ìlúmọ̀ọ́ká àgbà òṣèré ni Richard Mofẹ́ Dámijọ́ ló sọ wípé láti ọdún mẹ́tàdínlógójì tí òun ti ń ṣeré òun kò tí ì ní ìfẹnukonu kankan pẹ̀lú Ṣọlá Ṣóbọ̀wálé Ṣọlá Ṣóbọ̀wálé ló lo ìtàkùn ayélujára rẹ̀ fífi fọ́nrán náà sórí ayélujára níbi tí àwọn méjèèjì ti ní ìtàkùrọ̀sọ tó ń ti fọ̀rọ̀wánilẹ́nuwò lórí sinimá tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ jáde Mofẹ́ Dámijọ́ sọ wípé láti ọdún mẹ́tàdínlógójì tí àwọn ti ń ṣeré lóòótọ́ ni àwọn ti ṣe lọ́kọ bẹ́ẹ̀ lọ àwọn kò tí ì ní ìfẹnukonu ní ìgbà kankan. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òjíṣẹ́ olúwa lékè adébóyè ti sọ lórí ayélujára wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń wá ẹni tó ga tó síngbọnlẹ̀ tó lówó lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ṣùgbọ́n tí wọ́n ń bá ìjákulẹ̀ pàdé nínú rẹ̀ ó ní ohun tó dára ni kí àwọn ènìyàn béèrè fún ẹni tí yóò máa ṣèpẹ́ ṣètọ́jú wọn ní gbogbo ìgbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí ayélujára ìlúmọ̀ọ́ká Tonto Dike ti sọ̀rọ̀ jáde lórí fọ́nrán ohùn rẹ̀ tó gbòde kan èyí tó ti ń bẹ ọkọ rẹ̀ wípé kó gba òun padà ó sọ wípé lóòótọ́ ohùn òun ni àmọ́ ó ti pẹ́ tí òun náà ti wà ṣùgbọ́n o wípé àwọn abanilórúkọ jẹ́ kan ló ń wá ọ̀nà láti fi ba òun lórúkọ jẹ́ wípé ìgbésẹ̀ òfin sì ń lọ lábẹ́nú lórí ọkọ òun tẹ́lẹ̀ rí tó fẹ́ gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀kan nínú àwọn gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ní Kẹ́bì tí ó sì jẹ́ ọmọ Yorùbá Hasan Taiwo Adeleke ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé kí àwọn adalérú má ṣe tú ìgbéyàwó òun ká o ọ̀rọ̀ yìí ló sọ lórí ayélujára lẹ́yìn ìgbà tó sọ wípé òun gbé ìgbésẹ̀ láti lọ fẹ́ ìyàwó kejì tí èyí sì bí ọmọkùnrin kan fún òun ó ní wípé àwọn kan sọ fún ìyálé èyí tóun ti bí tẹ́lẹ̀ rí wípé kí ó kú ẹrù rẹ̀ kúrò nínú ilé àmọ́ tí òun fi ọgbọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ òun ṣe jẹ́ fún ìyálé tí ohun gbogbo sì padà bọ̀ sípò láàrin ìyálé àti ìyàwó tó ń tọ́mọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ó wá sọ wípé ẹ má da ìgbéyàwó mi rú ẹ̀yin aláyọ̀nùsọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Jude Igalo ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé òun yóò ṣàárò àwọn ọmọ òun bí wọ́n ti padà sí iléèwé Jude Igalo ló fi fọ́nrán ibi tí òun àtàwọn ọmọ náà ti ń ṣeré sí orí ayélujára wípé a wọn ò ṣàárò yín bí ẹ ti padà sí iléèwé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Regina D Daniel sọ wípé ṣíṣe oríire àti níní àlùbáríkà gan ní ọ̀nà ìdùnnú òun Regina Daniel ló fi èyí sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń jó ijó ìdùnnú tó sọ wípé oríire gan ni orísun ìbùkún òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré Liz da Silva ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé òun kì í ṣe ìyàwó tàbí olólùfẹ́ tẹ́lẹ̀rí fún ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ń lo ọ̀rọ̀ yìí sí orí ayélujára wọn ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ń kọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ Liz da Silva ò tí tí ì ṣe irú eléyìí rárá àfi bí fọ́nrán rẹ̀ kan ti gba orí ayélujára kan tí òun pẹ̀lú sọ wípé ẹ wò mí wò mi ò kí ń ṣe ìyàwó àná tàbí olólùfẹ́ àná hun ẹnikẹ́ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká olórin fújì alhaji pasuma ṣe àbẹ̀wò sí ọmọ rẹ̀ eléyìí tí ó jẹ́ ológun orí omi ní ìlú california ìyẹn kadijat ọ̀pẹyẹmí ọ̀dẹ́tọ́lá eléyìí tí ó fi sórí ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí ọmọ ah bàbá ẹ ti ní ọmọ ológun ẹlẹ́ẹ̀kínní agbaọ̀jẹ̀ nínú amúlùdùn àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ virtual media network fẹ́mi adéríbigbé kwame ti fi èròǹgbà tirẹ̀ hàn lórí ayélujára nípa àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n máa ń tọrọ àforíjì lórí ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ohun kan tán èyí ló sọ wípé àwọn ènìyàn tí wọ́n ń tọrọ àforíjì lọ́wọ́ wọn kò tọ́ sí nítorí wípé kí wọ́n má ṣe para wọn látàrí wípé wọ́n fẹ́ láti ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún àwọn tó jẹ́ wípé wọ́n kàn ń fi ọ̀rọ̀ tiwọn lásán pàánù hàn wípé ohunkóhun tó bá ṣẹlẹ̀ kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ kí wọ́n fi ṣàdá lórí rẹ̀ lábẹ́lé. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ṣe ohun gbogbo tó lè máa mú inú rẹ dùn nítorí wípé oògùn kan ṣoṣo sí ẹ̀mí gígùn lélẹ́yìí